Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business and acting for film. We offer 3-month certificate, 6 month diploma certificate and 1-year diploma. Take advantage access industry experts and our professional facilities. You can register now at www.referacademy.org. For more information, you can call 081 066 85100. Rare Edge Human Art Academy. Explore your talents, fulfill your dreams. bí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko o ayé ṣòro o ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ó tún ń gbà ní ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu ètùmọ̀ àrègbà wà ó lọ́wọ́ àfọ̀ jù fẹ́ mi ọ̀rọ̀.

nígbà tí mò ń sọ gbogbo yín gbà yẹn mo ní bọ̀bọ̀ dèjì yẹn ti slow jù ó kàn ń ṣe yamayama gbogbo yín ní ti tèmi ti pọ̀ jù. bàbá no reason am kò ń ṣe pé à ń sọ pé ti yẹn pọ̀ jù no go think am like that o you understand mm. we know say that seat na your seat exactly. correct. you understand correct. we just dey wait for the appropriate time for you to ascend that seat. <laughs> that time wey God talk go go go go na we dey wait for. àkàtà rẹ kẹ àdó dásìkò tó lọ wá sọ. ẹnu yìí ti pọ̀ jù. ẹlẹ́nu ni gbogbo yín ẹnu yìí ti pọ̀ jù. kí ló wà nínú pálí. ìwé ló wà ń bẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí n túwèé. sì kiri. ṣé ti rí i ṣé mo dẹ̀ malo. máa lọ. padà wá ń bí bá padà wá ń bí jáde. mo ti sọ fún ọ tẹ́lẹ̀ pé ìwé ló wà ń bẹ̀. tù jáde. ìwé tẹ́lẹ̀ kí n máa tú yìí tí tó bá fi lè dọ̀tí àbí tó ya wọ́n máa yọ́nu owó mi. bàgà mo ní kó gbé jáde tú gbogbo ẹ̀ jáde. Ah. mo ti ń tu. ṣùgbọ́n oní kò sí yan kánú ẹ̀ ni. ìwé náà la kó síbẹ̀. kí leléyìí. ìwé la kó síbẹ̀ mi mọ́ bí lè ṣe débẹ̀. Ah. ìwé la kó síbẹ̀. ìwé la kó síbẹ̀ kò lè bóyá o smart àti. ìwé mo mọ̀ tó wà ń bẹ̀. o kó drugs abẹ́ ìwé o sọ pé o kó o kó wá kí ló fi pé o ṣe náà. ìwé mo mọ̀. pàṣẹ stop plan ta ní kọ́ nìyẹn máa ṣe bẹ́ẹ̀ náà lójú ojú ẹ̀hẹ́ tó bá jẹ́ girlfriend mi ńkọ́ ẹ kí ni ẹ kí ni ẹ affect <laughs> really really <laughs> ẹ̀mẹ̀ mi ò láì máa kó máa ṣe kí ló ń ṣe ẹ náà kí ló máa ṣe ẹ ẹ ó dààmú díẹ̀ wo deɛ try try yɛ um, boss ɔfɛ dɛ mekɔ problem wa o mm. Mm-hmm. court order te a prepare mm -hmm. court order to prepare let's get that in èyí to prepare kí ló ṣe court order ó yàn pé wrong mail ni mo send it. wrong mail how could you. ta ló send it sí. barrister Ekubolanrin. look get out now and go and fix that thing now out and fix mi children mi ò fẹ́ mọ̀ pé fix ẹ̀ but make sure you fix that ah kí ló dé sẹ́fìtì Mama kọ́ ẹ ni sẹ́fìtì Mama kọ́ ẹ táyé tí ń jókòó ni. about me? Um, sit down. I saw the one now. Yeah, um, ó fẹ́ lọ fix nǹkan It's going to fix something. Fix something. The same thing, tó ń fún ẹ ní headache. Ó lára máa wà okay. Ṣé o rí ọmọ kan? Check kí sáré lọ nǹkan tí o fẹ́ send. Well, ah, okay, no problem. Ṣé kí n order fún lunch? Kàṣọ ojú ẹ̀ yìí kò jọ tẹnu tó máa kúrò níbi time soon. Okay, okay, okay. Mo bọ̀ sí. Yeah. explain. I mean, look, look. Junior. I know. Ṣebí be sọ fún me? pé you sí nǹkan kan láàrin èmi I know but I can't take and explain for you now. Just listen to me. Let me explain. <sighs> Rárá. Oh my God. Junior. Hmm? Ṣé bí mo ní kí n fi fóònù ẹ kí place order torí mi me number. My mi lórí fóònù this is it. Rárá calm down calm down. Calm down. Calm down please let me just say something eh? jẹ́ n sọ Lara Lara Lara Lara Lara ibi tí àti kọ́fà ló pọ̀ jù lórí máàpù ẹ̀ imagine gbogbo bíbá ẹ̀ vacant I ma need more wrong guys Okay. Yeah. kìíní ní sùúrù o ṣé bí o ṣe fẹ́ lọ lílé pẹ̀lú ride ọ máa fojú sí ẹ lára. Ah, èmi rò pé yẹn gan ló dáa kí wọ́n tètè notice mi. àwọn tó bá ń bẹ̀ kan ṣọ́dẹ̀ ni wọ́n ni dẹ́nu bí mo mú nà ó lè gbé ó lè gbé mọ́tò ẹ lọ kò possible ah. leave your ride. ok so ìgbà wo la máa bẹ̀rẹ̀ báyìí. yé mi. <laughs> bóyá kò mú lọ sí Google kó lọ wá translator. ẹ àdírẹ́sì mo kàn wò mí kí ni mo fẹ́ lọ ṣe ládírẹ́sì. wo gbọ́ mi ẹni tó fẹ́ lọ bá ó ní wait lọ́wọ́ tó bá ti débẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti gbà kó pè mí. o ṣé wọ́n expect mi ni. no ọmọ atẹ red carpet fún ẹ. <laughs> àwa o èmi kàn fẹ́ mọ nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ ni i don't know why you dey talk like this. sì wo gbọ́ tó bá ti dé ibẹ̀ ẹ́ when you get there béèrè ẹrù yẹn tó bá ti gba ẹrù lọ́wọ́ ẹ̀ tí ìwọ ò bá fẹ́ gbélẹ̀ tó bá ṣàgídí boom boom And tó bá ṣe bí wèrè pamọ́ lọ ṣé o ti gbọ́. kì í ṣáà ti gbẹ́rù wá. ṣọ́ọ̀ ti gbé ẹrù tèmi wá. ọ̀nà the address with this. okay. ẹ pẹ̀lẹ́ ẹ kó ṣe sà. sorry. Eh, ojú tí mò ń wò yìí ó fẹ́ jojú mi mọ̀. bẹ́ẹ̀ sá ọmọ mi jọ. yes ah ìgbà wo ló wọlú. ah mi ò kúkú fìgbà ọkọ fìlú sílẹ̀ mo kàn ní kí n farapamọ́ díẹ̀ ní ìfarasí mi. ẹ eh, bọ̀ má sọ fún mi pé o fẹ́ wá ṣẹ́jú síbí o. Ah, ṣé wàá lè wọ̀ ni. Ah, big boy bíi ti èkó lẹ máa ń settle down sí ọmọ pé má rí fàájì ṣe ń bẹ̀ yẹn. big boy indeed. But anyway, thanks for the compliment. ẹ tó and if there is nothing I am attracted to here, I won't be here. Uh, tell me, what are you attracted to? So, so many things. Uh, <laughs> so many things. Uh, well, uh, mm, I tell you why I didn't know. you ọtí àwọn alágbára rèé. Ah, alágbára bíi rin náà ni ẹ má ah, thank you so oh, much just a gift from me to you. thank you. ẹ Uh, tell me what do you want. ah uh, um, Mr. Sawyer what do I want to go. ọmọ Yorùbá ni mí pẹ̀lú nǹkan tó gbé wá ẹ̀ tó bá fẹ́ nǹkan lọ́wọ́ mi ò ní gbé wá. Mr. Hmm. Sawyer. Mm. ah. Thank you. Um, between you and I, mo nílò àwọn ìdáhùn sáwọn ìbéèrè kan. Answer to some questions. Irú ìbéèrè wo ni? I need information about Adele Aderola and the mining business. ìbéèrè ńlá ló béèrè yẹn wẹ́ ṣàṣàlẹ̀ tí ò ní fóònù tó browse and Google is your friend ask ah, your Google máa gbé wá fún ẹ. Mr. Sonia ọ̀rọ̀ yín yé mi o kò yé mi àmọ́ irú information tí mo fẹ́ ó ṣọ́tọ̀. I really want to know what happened, the true story ó really went down kò ṣe version tẹ fún àwọn oníròyìn. wẹ́ mo ní kí n ọ̀nà ìkíni àtẹ̀ǹd sí ẹni ṣùgbọ́n gbà tí òde tí ń mú mi sọ lọ́rọ̀ ẹ̀ mo ní mítìnì pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ní kí sẹ́kẹ́tìrì mi wá báyìí ẹjọ́ máa sọ̀rọ̀ tó bá dẹ̀ ti ń lọ balẹ̀ kọ́fíìsì mi dé ṣùgbọ́n. take care. Bẹ̀rẹ̀ ìrìnàjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n ẹ kàn sí www.refacademy.org láti mọ̀ nípa wa síwájú sí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one zero six six eight five one zero zero Rare Earth Film and Art Academy fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. kábíyèsí ẹ wo nǹkan tí mo wá rí yín fún òkun náà ọ̀rọ̀ lórí máìmì tí àwọn ìjọba dá dúró fúngbà díẹ̀ yìí látọjọ́ yìí mo fẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ká tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ kábíyèsí ẹ wo ìgbà tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yẹn àǹfààní táwọn ará Pàkúrọ̀ jẹ lórí ilẹ̀ yẹn má pọ̀ gan gidi ẹ má jà dá dúró ẹ já bẹ̀rẹ̀ báyìí báyìí òótọ́ lẹ sọ. <laughs> torí bí mo ṣe wà nǹkan tèmi dúró dé nsìn ni pé káwọn ìjọba kò gbé embargo kúrò lórí ilẹ̀ yẹn báyìí then i will coordinate every other thing nǹkan tó yé mi gbogbo ẹ̀ ló yé mi kábíyèsí. gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn gbogbo ẹ̀ kò yé mi tán àmọ́ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ nìyẹn hmm. iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. lọ lórí iṣẹ́ wo ilẹ̀ wo nìyẹn kábíyèsí. èmi gángan fúnra mi mo ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ in fact mo ti involve government. ẹ̀ẹ́n bẹ́ẹ̀ni in fact èmi gan ni supervise ẹ fúnra mi. òun kábíyèsí kò ń ṣe àti supervise gangan ẹ jẹ́ kí èmi èmi ti lè experience ẹ jẹ́ kí ok ẹ jẹ́ bóyá kí kí head tí mi or something. experience tẹ́lẹ̀ ní gan-an kí ló dé tó ṣe báàlù ilẹ̀ yẹn in the first place. òun kábíyèsí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ business ni ìgbà míì ẹ máa fi gbogbo effort yín sí nǹkan ó máa padà já sí bó ṣe máa já sí bẹ́ẹ̀ yẹn ẹ má fi torí yẹn judge mi kábíyèsí. gbogbo àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ nípa yín nígbà tẹ́ wà lórí mi mi ò láìkẹ. irú àwọn ọ̀rọ̀ wo tún nìyẹn kábíyèsí. wọ́n lè ń kówó jẹ wọ́n ní gbogbo nǹkan tẹ́ promise àwọn ará àpapọ̀ gan kò dọ́dọ̀ wọn. irú ọ̀rọ̀ burúkú ẹ wo wọn kàn fẹ́ máa pokọ̀ bànújẹ́ fún yín ni o kábíyèsí irú ọ̀rọ̀ burúkú wo náà sọ fún yín. mo ti gbọ́. ẹ wo kábíyèsí kábíyèsí wọ́n fẹ́ wọ́n fẹ́ dàrin wàrú ni ọ̀rọ̀ òṣì náà sọ wọ́n kàn fẹ́ wá ọ̀nà tó fi máa kówó jẹ ni wọ́n ti mọ̀ pé èmi ò ní fojúlẹ̀ fún wọn mọ̀ mí torí ẹ̀ náà ṣe fẹ́ máa lé mi lára yín ẹ má gbà fún wọn kábíyèsí ẹ má gbà ah ẹ̀yin náà ti fẹ́ máa gbà báyìí. mo ti gbọ́. kábíyèsí ó ń jọ bíi pé nǹkan ti ń gbà wọ́n gbọ́ o. Ah, ah, àtọ. ẹ má gbà wọ́n gbọ́ o kábíyèsí ẹ má gbà wọ́n gbọ́ o ọ̀rọ̀ èmi àti tó yẹ ká lẹ̀ pọ̀ ni òyìnbó orí adé to x orí adé yẹ hmm. ká jẹun ká jọ wọn. mo ti gbọ́. ojú ò ní tì yín kábíyèsí. jọ rere burúkú ló ń ṣe. kí i don't understand. shut up what nonsense. will you keep quiet. ah táwọn olùkọ́ lè máa lẹ̀ mọ́ náà táàtì ẹ̀ mọ́ ló ẹ fún ṣé olùkọ́ lè máa dún màá rú màá rú mọ́ mi sọyìn àbí what's your name. <laughs> ah nǹkan tó mọ̀ pọ̀ ju nǹkan tó mọ̀ lọ. Hmm. now listen some years ago, girl kan wá a twenty year old copper ó was she was iṣẹ́ but sọ́dọ̀ mi mo dẹ̀ ràn wá sọ́dọ̀ chairman pẹ̀lú gbàgbọ́ wípé we rí iṣẹ́ fún days later I want to kégbàjarè wípé àwọn ò rí mọ́ àtìgbà ẹni àlàáfíà ò ti dé bá mi mọ́ àti máa ń ní ọkọ mi ò ti balẹ̀ mọ́ mo dẹ̀ wá sọ́fíìsì wọn á bá ẹ kó lè ṣàlàyé ohun what did you do? You cursed me. You called me all sorts of names. <laughs> ah, Sonia. Bloodstained panties, girl, yeah. Oh, I no draw, Abby. You no draw <laughs> You're shocked. You raped her. And not only did you rape her, And you burnt her. That also. And you kept our stained panties in your drawer. As a trophy, Abby, you bastard. Excuse me. We understand nǹkan tó ń sọ. Farabalẹ̀. It sounds like a good story, Abby. Well crafted. Calm down. But with that, you can tell what I can do to you. So are you going to give me what I want or not? Oh, ó ṣe ronú Abby. Okay. ṣe okay I will. good boy àmọ́ mi wàá fẹ́ ọ̀rọ̀ ẹnu lásán I want all the documents every report nípa ọ̀rọ̀ yẹn are you gonna give it to me or not? ọ̀rọ̀ okay. Uh, excuse me don't worry I will. Oni? I will. Good. But mi wàá fẹ́ ọ̀rọ̀ ẹnu nìkan. I want every document every report wọ́n ní okay. okay. thank you. no problem. Mm-hmm. but uh, no problem. ṣé o ṣe ní kan tó fẹ́ sọ no no no no don't worry don't worry. orí adé o àtẹ̀rẹ̀fọ́jì o kábíyèsí o. Mm, mm. ìwọ ṣé lóòótọ́ nìkan tí a ṣe pàṣẹ mm. ipe ọmọ tí wọ́n bí láti inú ara ẹ̀ o tì í mọ́ túbú <laughs> kì í tún wá ṣèyẹn nìkan o tún fún ìyà jẹ pé ọmọ yẹn ó tún wá kù díẹ̀ kó tún kú níbi tó fi ìyà jẹ dé nínú túbú. <laughs> Ah, ah. bẹ́ẹ̀ ni kábíyèsí. <laughs> tiẹ̀ yà mí lẹ́nu pé kíní kíkí ní. tó ṣe ló kú bí ìwọ̀ fàdà ó jọ yá yìí ìmọ̀ tó tún wà sínú ìlú yìí níwọ̀ níwọ̀ kẹ̀jọ́ àgbo tó mọ̀nà ìlú yìí. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ló yẹ kó wà ká ti fi òfin ilé wa yìí ká ti fi gbé ọ. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. kí ni ìtumọ̀ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀ ẹ ó yẹ ká ti fi ìjìyà tó tó dògbìn ká fi jẹ ọ bóyá bíi kí wọ́n lọ rè fẹ̀yìn rẹ tàgbá ni o àbí kí wọ́n yẹgi fún ọ tẹmí ó fi bọ́ lára rẹ. Ah, ẹ ẹ dákun òfin ibo lápè yàn. òfin orílẹ̀-èdè wa yìí náà èyàn wá pọ̀ ẹja ó kúlò fún ìpakùrọ̀. ìpakùrọ̀ tẹ̀yìn wà ń sọ̀hún náà inú orílẹ̀-èdè wa ìlú wa wà bàbá wa ní rí òfin orílẹ̀-èdè yìí tá a lè fi gbé àwọn wàá mú òfin ìṣẹ̀dálẹ̀ tíá ní tàwọn bàbá wa á fi fìyà jẹ. kí wàá ní sẹ̀rí àti ẹ̀fẹ́ àdá fún gan báyìí. sẹ̀rí àti àdá fún a bẹ orí ẹ̀ sógun ah. tàbí ká lọ jù sínú túbú tí èkú. ẹ jọ ah, ah, ẹyin méjèèjì ó yàtọ̀ ẹ kábíyèsí àti ilé kíní burúkú yìí kò ń lu tẹ́lẹ̀ o kíní burúkú tó wá kú lẹ́kùn náà bí ẹran gífà tó sùn kalẹ̀ yìí àti ilé kò ń lu tẹ́lẹ̀ o. ọ̀dà ó ló tún ti á padà dé yìí kí ni ká ṣe fún gangan ni ẹ sọ. a bẹ orí ẹ sógun ah. tàbí ká lọ jù sínú túbú tí ẹ kú. kí tiẹ̀ nìdí tó fi wá sínú ìlú yìí kó fi padà wá. kábíyèsí àánú ni mò ń wá. Hm? àánú àánú. ọgbà pé wọ́n fomi àánú pàdé irú rẹ̀ rí èèyàn rádaràda nìwọ yìí ó àánú ò lè rí bó o rí yọ bọ̀ sọnù rẹ bó bá tún wá ọkọ sọnù ọkọ̀ orí jáde ìwọ kan yìí àánú àánú ó ni <laughs> <sighs> ọ̀rọ̀ yóò fẹ́ fi ibi kankan yé mi mọ́. oyè níyì ọ̀rọ̀ bàbá wàá jẹ́ kó yé ẹni wọ́n létí ọba ń lé etí ọba lóko sórí kábíyèsí tuntun tá a ní yìí èèyàn dáadáa ni o ó sì ní etí gbọ́ ibi ìṣòro ẹ̀ wà ní pé. Pe peter madu bá kọ́ dọ́dọ̀ ẹ̀ tó kọ́ rojọ́ òun ló gbọ́ o tí lágbájá bá wá dé níkẹyìn ọ̀rọ̀ lè má yé mọ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n gangan gangan ò ní jìnnà sí ọ̀dọ̀ ọba yìí ẹjọ́ máa máa gbẹ́gbẹ́ lúkẹ́ kí wọ́n tó lọ wá parọ́ ranù kan mọ́ lọ́dọ̀ ẹ̀ nígbà tí wo ò bá ti fi àyè irú ẹ̀ lẹ̀ dájúdájú kò sí ẹni tó lè rí ẹgbẹ́ ṣe lọ́dọ̀ kábíyèsí àmọ́ tó bá fi àyè lẹ̀ tí ò jẹ́ kẹ́ ẹ ríra ewu wà o ewu ń bẹ lóko ló ń gẹ́ náà ewu ni àwọn méjì kan tí mo fẹ́ kó ṣọ́ra fún rẹ̀ kó farabalẹ̀ kó gbọ́. ṣọ́ra fàṣípà àti adérọ́lá ejò ni wọ́n wọn ò ṣe nẹnu fún o ó pè mo wí tèmi o ṣọ́ra fún àṣepa àti adérọ́lá kò sí nǹkan méjì bí ó ṣe pé àwọn méjèèjì máa ń ṣe bí ẹni tó gbọ́n pàápàá àṣepa bí ìgbà tẹ́nìkan kan ò gbọ́n mọ́ òun nìkan ló gbọ́n àmọ́ bí wo ò bá ti fi àyè kí wọ́n kó ọ̀rọ̀ sọba létí sílẹ̀ wọn lè rí ẹgbẹ́ ṣe. àṣepa. bó o bá lẹ́nu mi oorun yóò yọ ọ́ lẹ̀ fún ọ àmọ́ bó o bá ní ẹnu mi oorun wò ó ó rí eré ń bẹ o ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun dúpẹ́ ọmọ rẹ ń bá. má wàá ní mo bá ẹ sọ nǹkan kan. ó ti yí mi sá. àbọ̀rọ̀ là sọ fọmọlúwàbí ó bá dénú ẹ̀ àdójìdì. ẹ ṣeun. òjò bá ń wọ. kò burú. sáré pé tani. ẹ Susan Susan don't call anybody má pè ẹnì kankan yóò phone. sure ah. Tino, Tino. are you are you okay. I ah, will be fine. I will be fine. kí ni kí Wait, I'm coming. ti ń dẹ́rù what is it now Rotimi talk to me. Hey. sọ̀rọ̀ now. Hi. ọ̀rẹ́ yín Mrs. Kalajaye. What? Rotimi. What? I'm, um, I'm really, I'm, I'm really sorry about. Ah. Kini, kí ni Debbie ṣe fún wa àtìkalẹ̀ jáyé tẹ̀fipá? about everything at all. Oh my God. You, you in, are you gonna be okay? jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ yé. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ.